بسم الله الرحمن الرحيم ولقد أضل منكم جبلا كثيرا أفلم تكونوا تعقلون هذه جهنم التي كنتم توعدون اصلوها اليوم بما كنتم اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم وتشهد أرجلهم بما كانوا يكسبون بارك الله فيك وجزاك الله خيرا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 suratu yasin tengini tona aya 63 ngadeko aya 63 aya 63 le isharuyi nkaboko biawa Allah mukola albarka du yo alu kicho nga kwalo ayu cho albarka kuli tafi ya albarka tejan wa mudene ya nowo kamuna ni tiro ai ejange bize kinowo kukola ni mana ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ويعوذ بالله من كل شيطان رجيم أن يؤوينا برحمتك يا أرحم الراحمين يا رب العالمين آه، نقول كراتواتنا هذه جهنم التي كنتم توعدون يشقولي أما يا كاتشكراتون هلا لك الله أكا يعني ممتاز اليوم أيها المجرمون ألم أعهد إليكم يا بني آدم ألا تعبدوا الشيطان إنه لكم عدو مبين وأن يعبدوني هذا صراط مستقيم ولقد أضل منكم جبلا كثيرا فلم تكونوا تعقلون وياتوك ودبي تتوقعي لواغني

jahannama tiye jododo o allah wa kanga momona igide tunna jahannama de ona lakat allah wolu de alladhi kuntum tu'adun ma promise me akmedi o ye gbiti mama gbale bene mam da ya bo jomen kumele bu ko ye gbiti le ma du me da patinunai to unale me do wa kayawi unale unde lókè kọ́lùkọ́ òun alẹ́ òun dẹ́ sáàkùnmọ́ aka ọmọ ìsìláwọ̀ alẹ́ ọmọ èyí ni àtúnyẹ òun náà ìpínlẹ̀ yẹn jó bí máa kó nǹkan tẹ̀pọ̀rọ̀ tó dó yẹ gbídì mẹ́tẹ́ máa kọ̀kọ̀lá ọjọ́ mẹ́ àndébí ọjọ́ kọ̀lá mẹ́ mẹ́gbọ́lá lẹ́járí mẹ́mdúdé mi. ọhịa mẹ́dọ̀jú tí yá zába ẹgbẹ̀yà lè bá yìí rí ni mẹ́dọ̀jú tí yá zába ẹgbẹ̀yà lè jú ni èyí ni mẹ́yà lè jú dómi ni ọjọ́ kékeré kan nù ìwọ́n náà ń bíbí ẹ̀wọ̀n àkànyà 64 65 a ma na. اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم وتشهد أرجلهم بما كانوا يكسبون اليوم إذا سمونا أنك يا كم والقجوان شفا مونا لك máa kọ́ ma ọ̀nà we tó ń dábàá wíwọ̀n ọ̀nà ẹ̀wọ̀n ọ̀tá wọn lẹ́wọ̀n sí dàbí kele kú kìdí wò lágbàá mú wọn gbò ránì àgbẹ̀ àmì méjì yà mọ́ bàlá ẹ̀ẹ́sẹ̀tì yomi kàkiri kámọ̀ bàlá kí ló ń wù adọ́dẹ kìgbẹ́yọ́ ìtàṣọ̀bà àtàkì òdìdí gbogbo kọjú ayá dù adẹ́gbẹ́ mẹ́dàm ìdí ọdí ọdí ọdí ọdí ọdí kéèkì àkéèkì àjẹ òkí bíọ́mà ìdí ọdí ọdí ewu lẹ́tàkì ìjà ìtàríjà ìjà pé ewu lẹ́bí ajé kí bí ọmọ ìdí ọdí ọdún ọgbọ́ àjọdẹ kọ yóò tàbí ọgbọ́ àjọdẹ ilé yóò mi kẹ́ẹ́sìkẹ̀tì kájọdẹ kí rí mú ilẹ̀ kí rí ní mí ọgbẹ̀lẹ̀nà tí ó fi yéèrè ọ̀nà ma ọkọ̀ mọ́ ọ̀la àkọ́ ma ọ̀nà dẹ̀ kejú ìṣẹ̀fẹ́ǹtì ọmọ ọ̀nà lẹ́dù ìdúdú tè pa ọdún mẹ́rin yọ ọmọ tàbí ọdún òjò ọtẹ́sùn ọdún òjò ọjọ́ kejú bó ka yá pánẹ̀ kejú bó ka yá ṣe dúdú tìyàn ọmọ lẹ́sìn náà bóyá gbọ́ ojú ohun pẹ̀fẹ́ rahmatulahi ọ̀hún fi hàn ọ̀lẹ́dọ́n bí kejú máa pánẹ̀ màdí èyí omi ọjọ́ máa tó gbégbé la èyí omi ọjọ́ yà jẹ́nà wà á mọ lẹ́sìn náà tó dẹ́kun ojú ohun bí kejú máa múlá ṣe dúdú ti fàáyí àkàkọ́rọ̀ tó ń bẹ́ẹ̀ dẹ́ ìmánì kó ń fọ́dún kúlẹ̀ àdẹ́ẹ́bẹ̀. ame dɔlɔ yɔ ni akɛfɛritum ame tso yɛ witi mme kɔ kɔ yɔ mɛ baada imani kum bi mɛ yɛ kɔ yɔ yɔ dodo yɛlɛ ìwini mɛ yɛ ini yomi do na do ya sixty aka wɔn ime aliyoma ɔyɔ yɛ ŋini kidɛ ala awo ma. a ò máa lo gọ́ọ̀mù a ò máa lo gọ́ọ̀mù wọ̀tùkẹ̀ límùnà ma kí kọlà ma ọlaka àrùjọ́lù hóòmù ma mí ṣẹ́ dàgbà ọwọ́ ọlá ẹ̀rẹ̀ mí ṣẹ́ dàgbà láìra ìlọ́wọ́ ìdí ẹ̀nà wọ́wọ́ kàmọ́mọ́ náà yá de júdó àwọn ọlọ́mọ ọjọ́ fix ìmá lo ukó máa ní kọlà kó náà gbọ́ ṣáá ọjọ́ fix yẹn wọn lo ni ọwọ́ náà kọlà rẹ̀ náà gbé jẹ́dá bí máa kánú yẹ sebo ojú ẹ̀hún máa dọ́wọ́ gbàgbà máa yé ilé nígidẹ́ yìí ẹ̀hún náà lo ẹ̀ka ẹ̀hún náà lo mẹ́ gọ́ọ̀mù wa ẹ̀hún àní ilẹ̀ wa ẹ̀hún ní ilẹ̀ wa ibi ni abi hatim. رضي الله عنه رحمه الله إن حديث إن إسماده حديث لدى حدثنا أبو شيبة إبراهيم بن عبد الله بن أبي شيبة حدثنا منجاب بن الحارث التميمي حدثنا أبو عامر الأسدي حدثنا سفيان عن عبيد المكتب المكتب المكتبي عن قبيل بن عمرو عن الشعبي عن عن أنس بن مالك رضي الله عنه قال كنا عند النبي صلى الله عليه وآله وسلم أنس بن مالك يني أوا أجوب النبي صلى الله عليه وسلم أجوك فضحك النبي مسلم حتى بدت نواجذه gbogbo eyín ìyá níbi ìyéèlì ṣeun ìkódò àti ìfàlàyínlẹ̀ wọlé wọn níbi fìdíkì yẹnyẹ ìyá kanáàmì a àtẹ́dọ̀rọ́nà mímọ àbúhákù ẹnjẹ́ àtìní ayé mẹ́mà ayé kọ́nà lọ́wọ́ ọ̀rọ̀ sílùú àlẹ́ àti àmdà man ọjọ́ kúnú jẹun ọ̀rẹ́ níbi ilugbo inwa adụ anya ya adụ anya jodumu kwa na ojo na ojo ga meju do daka ya lawyer magma mi ye ihe paul ayi do yo no ha ele mi ma le mi ma le mi ma le mi gbokojo ko ma lo na ma ya ọjọ la ma ja te ile mi de yakulu rabbi ألم تجرني من الظلم ويقول بلى ويقول أجيز على ona anya kan adun oyo adun anya kan oyo yeni o ojo emu mi le mi o ya la tin kola bele ye imam den mana la uziz ona kuma mo mo ya la tele yeni la ujizu ala il la ujizu alayya illa shahidan min nafsi o na ya na lo nkola ngojo alkema kuma chaje jeja ene ma kajon ma mamu o ya la ti kisire o na ya kayon e je nti de kojo ke mi teda dun iseda ke agba yo ke awon po ngolon titi o me gbe sedo nan o me gbe seda malaikum o me gbe sede ijo ọlọrun ṣẹdá lápò yóò ọjọ ẹni bẹtẹ nílẹ kafa bi nafsika liyoma alayka hasiba iboyome olewa sosiria wa bil kirama katibina shuhuda amma la kwenu yima machako oyokolama mume inna alaykum lahafizin kiraman katibin ya'lamuna ma taf'alun ami malakwil nugo nugo iṣẹ́ dé ma ìbọ́yọ́mẹ́ kò máa gbà mẹ́ mẹ́ni ó nàrí ilẹ̀kì náà ló ń kàtítọ̀ àwọn agbóhun ṣẹ́dá ọjọ́ àkáwọn ọlọ́gbẹ́ ṣẹ́dá kọ́lọ́ àgbọ́ ṣẹ́dá ọjọ́ àhálórí ìyá máa hálórí máa ló lé àrùkẹ́ níhì tagma taka ŋɔlu ne tsini kɔla ɔyɔyɛ ŋa ŋɔlu na asialɔ akɔla ثم يحلي بينه وبين الكلام ọjọ́ ya ikọ́nù nẹ̀bá ya léhùn pìtìkì akọ̀lá yìí iye àtakò náírà múmúdá yẹni búrúdàn lẹ́ẹ̀kìn wọ́sọ́ọ̀kà ìmúmúdá ka ká ẹ̀jìjì rójú omi ọjọ́ ẹ̀jìjì rójú omi wa an kunna kuntu unadir to di mengumi aratane ame ango bichada yomi e sura kalmu allah ya kan wal ko na kan ngala lima shahiditum alaina abi le kamanga bichada yumi obialo tuna ya ba me yubi amma ngolu na mumuda qala antakana allah alladhi yẹn wọ akọ̀là yìí òun yàjẹ́ ń ŋa kọ̀là tó wá kàkpà kó òun dọ̀là ń wà kàkà ẹ̀hún kàmà ẹ̀hún kàlí tó dábàlẹ̀ anike rẹ jẹnkọjọ àtàkà kọ̀là nóò alulẹ́gì náà nẹ́dó yí wọn lẹ́ ọ̀yọ́ tẹ́mọ̀ ẹlẹ́bi ẹ̀ àti adé rẹ̀ wáyé kìtàbù zóde ẹ̀ máàmù mùsùlùmí hadithi kumekuwa kideba kitabu zuhud e eh, imamu muslim hadis 2969 so ole na ohun nalo kakini àwọn làwọn ọjọ ajé òkọlà ẹ jẹjẹ àwọn ẹlẹkẹtẹ amọlẹ kó pọn kó kọlọ ìpàtẹ ilẹ àmọlùkù níbi tó ń ka lóyún àwọn ọdà akàwọ gẹdẹgẹdẹ yìí ẹ ń kàdú tó ọba dẹ máa lù gọm àwọn lẹwà kọlà kìí àwọn ló náà kọ́ láyé àlìyọ́mọ náà bímú alẹ́ àfọwọ́ ahìhìm ọ̀tẹ̀kẹ̀lẹ́mú náà àìdíhìm ayálẹ́jẹ́ náà ní ìmíní náà bímú alẹ́ àfọwọ́ ahìhìm alọ́mọkọ́ alọ́mọmọ́ná alọ́mọkáfìrí àwòrán ilẹ̀ mẹ́bọ̀ májọ́nù ó gbábẹ́ ọ̀làdẹ́kìn ọ̀láíláí. ya òun ìyá lai lai lai kọ́la láíláíláíláíláíláí lọ́gẹ́lẹ́ ìdáyé ìrìn ilẹ̀ ní òkè dàlóbi òkè omi pa ya kọla. iná yó ya kọla. omi pa ya kọ́la ibi ẹ̀ńdó kìkẹrẹ bó òkè yà kọ́ kọ́la ń alọ àkàvìrì dẹ́yìn ilẹ̀ nígidẹ́yìn. ọ̀nà tún ìmẹ́jẹ́ kò padà ti bẹ́ẹ̀dì ọlá wọn ojú ọ̀nà lẹ́kà máa kéèkà yìí ẹnà yíyan ọmọ lẹ́kà bíá ọgọ́ yìí máa ṣe ìrè mí ọjọ́ ẹ̀dọ̀ wíwó pàmà bá ló tó dẹ́dọ̀ wúlú pàmà àmàlẹ́kọ́ ẹ̀kọ́dọ̀ wúlú ná akpɛka ló na tse kpa náà ɔlɛ idu ma ka yi jɛjɛ yi ya nebi jɛjɛ yi ya nebi ma de ohun gbogbo take yɔ ma wa kɛrɛ ɔyɔ akabi yi bi munafika diini ma ọjọ na yi dɛ na do ɔyɔ mɛmɛ ha abɔyɔ alɛ إلى تبع حديث مسند إمام أحمد أي مسند إمام أحمد بن حنبل volume 2 page 74 النبي صلى الله عليه وسلم يا قولا لغو النجوى بين العبد وربه يوم القيامة النجوى عباد الله أمك ديوكو جيجو قامك دي جو داشيني سياجوكو mɛmɛ maa dɔ ka nɛjɔ a mɛmɛ ma nɛjɔ a mɛmɛ bɛ tubi si a tɛ mɛ kpɔkɔ anɛ tɛmɛ gbɛ maa dɔ ka nɛjɔ a. akpɔkɔ kɔkɔta mɛ kó na kɛ kisa nɛjɔ a ŋu mɛ asɛdiri ma nɛjɔ a ani bi ata mi sɔha bi ŋi nini mɛmɛ maa dɔ kɛ anɛjɔ a kó anɔ yɔ na ɛ maa dɔ kɛ anɛjɔ a ti dɛ alikala ŋu so inú ojújú kẹ́yìn adágbàdé adú ọjọ́ ìpanu ọjọ́ náà abójújú ládé ẹni kọjọ́ ń dàníyàn yóò jùjú kóhùn yìí ìṣàdó ọjọ́ kìí mú mi ni kìnnù kẹ́dùn lọ́jọ́ àmá ẹ̀tọ̀lọ̀dógó ká ẹ̀tọ̀lọ̀dógó yìí ìjẹ́bí ọgbé yìí ìjẹ́bí ìhà díìnì inúgbó kì í jẹbi ẹjẹbi ẹjẹbi ẹjẹbi ẹ lálẹ ọjọ àtẹnì kì í sọ ọkàtọ ọjọ ọ̀nà ní tóbi kòkò kiri tóbi rátánẹ kì nẹ kì wọ yé eyu tabali kẹ ń tẹbi ẹnẹ ń lè ó gbọ ọjọ ọmọ ìmì ẹyẹn kọlẹ ẹyàn rẹjúnò kọlọ ọjọ ẹyàn rẹjúnò olólò lòlò máa kí karatu dẹ kò máa kí karatu yìí gẹ̀ẹ́sì àmà ṣe gbà báyìí bókè bèrè akágbáyé máa fò má dàbí gbogbo lẹ́tẹ̀ẹ́ ẹ̀jẹ̀ kẹ́dẹ́ òbó lẹ́nu kèbìlì àkàkú ẹ̀gbọ́n gbọ́ yẹ ẹ́ ní kámẹ́tọ́lùkà wẹ́gbọ́ olè èmi òye bẹ́ǹṣẹ̀ èmi kámẹ́rẹ̀ èmi rẹ̀ ṣe wẹ́gbọ́ yóò dé èmi wẹ́ olóko ẹ̀tẹ́kú ẹ̀dá tí èmi kú ẹ̀ ń wọ̀ wá gbé gbọ́ kàtúlẹ̀ tó bẹ́ẹ̀ kẹ́ yéyẹ tẹ̀ lẹ́lẹ̀ tá kèbìlì ìkínú òkú yé etí ọ̀bẹ́ lẹ́nu wẹ́lẹ́tọ̀ àwọn omi kẹsẹ ṣe gbọgbọgbọ ẹ ayálẹ ọjọ ike omi oṣù nígbà ní ẹwà àwọn náà gbígbà ayọ ìkẹlẹ ẹnẹkì gbọ ọnà jíjà akpọtẹ ẹnẹkì gbọ ọnà nẹyìn rẹ ìmọlòkè ètè ìkọjọ lẹ ìdó yé olùkàlẹbẹ kọ màdé òun yẹ ń wà gbọ tó kókì jẹta òun lè yìí bàkò di omi ọdọ ọgbọ méjì kìlẹkùdé amẹmdà agbọ ọrùn eyú agbọlà tètè lè ọgbọ ilẹ pàpàpàpà nẹyìn adágadẹrẹ tàbí nẹyìn rẹ yìí. mgbe ole ụdị gbọ eju ya gbọla tetile amanụ mgbe nwazi kwụrụ anị ọjọọ pe hadisi ma ye onwe ọjọọ yiji ruo ekpogwo ọjọọ lọgbo ụka ekpogwo ohori ugbo ụka gwarie miri eche eoyi ememe ama gbe gbọọ tupu ike ejeji ekele eleka ele na alaji gị ajọla na alaji abọla na tọ́dàbálẹ̀ ẹ ò máa dọ́kí anẹ́jùwà lẹ́gẹ̀ máa dọ́kí anẹ́jùwà rẹ̀ hadith ń wá èyí mọ́tìnẹ̀rì imam ahmad wẹ̀lùmtú fèyí 74 anábíà sallallahu alayhi wa sallama yẹni inna allah azza wa jalla yudun ilmuminu فيضع عليه كنفه ويستره من الناس ويقرره بذنوبه

tẹ màmú kódò àwa àmì dietitian tẹ kí tíìmù malẹ màá wá lẹ náà gá màá nà lẹsítírì gbódù yìí yìí lẹ máa mẹun tó kà máa yẹ yìí ọmọ làkà yìí ẹwọn bẹlẹ adùn lẹgì adùn pàpàdé o iná ìmádùn ìṣàdùn yóò mọ̀nẹ̀lẹ̀ àmọ́ ní inúgbò kẹtàlọ́dún inúgbò kì yẹrẹ́ inúgbò kì lówó ọdún yẹn sọ́la ilé mi inúgbò kì dó yí máyà bọ́lá méjì

ẹ̀jẹ̀ ni justice rẹ̀ jí ni bẹ́ẹ̀ ni ẹtí ní ti commendation ló yóò ní ẹ̀yàn ọgbẹ́bẹ̀ náà kò ẹ̀yàn ọgbẹ́bẹ̀ náà kò ìnàbíẹ́dẹ̀ táàtì ìnàyàn sísì iye máa bẹ̀ kí yẹ ní ìṣàwọn àgọ́ iye máa bẹ̀ kí yẹ dá ń gbọ́ yọ ẹ̀nàbíẹ́dẹ̀ forty nine kẹ̀nàyàn fifty ẹ̀mdọ́mà lè yẹn náà kàtàmọ́ ẹ̀nàkẹ̀yàn fifty fifty ọmọ àlùjẹ́ náà yìí ọjọ́ tuntun náà imdu woyi arab iwoyi wo arab lẹ́yìn ọdẹ pé ọyọ ni ó dùkú lòlù jẹ́nà tàlá ọ̀fun alẹ́kùn wọlé àǹtí tàzẹ́nù ìwọ́n yọ máa ń lè dálẹ̀ jẹ́nà àmì kàwáríjì máa kú ẹ̀jẹ̀ náà ẹ̀ka ẹ̀hùn ma ẹ̀fẹ́ sàlẹ̀ jẹun kí mohammed má gbóyí dúró ẹ̀hùn ma ẹni little mistake ẹ̀mú dàkàbìrì abẹ́ náà dàkàbìrì ọ̀bẹ màá nẹ́sọ̀ṣẹ̀rẹ̀ máa gbóyí dá àbí kàwárí yìí rẹ̀ ẹ̀yìn ọ̀rẹ́ nàìjíríà náà ní ṣe ń dùn ìṣòro mọ́nú ẹ̀bí ẹ̀ náà kà mà náà rí kú ẹ̀ màmú yìí gbogbo àná àmì kàwárí yìí rẹ̀ tọ̀mẹ́kí judgment yóò yọ pàdúkò bẹ́ẹ̀ ni máa dúkì dẹ́ ìjọ ẹ̀hún scream ìyẹ̀hún ìyọ̀pọ̀ àkùnrin àgbàdo ìbò ń pọ̀ yọ méjì tètè ẹnẹ dúlùmán ẹnẹ dúlù àgbọ̀ àkọ́jọ́ ayé àtàkọ́ mẹ́lẹ́ ṣẹ̀ǹkadọ́jọ́ ìṣàdọ́jọ́ mẹ́mẹ́lẹ́ ti ẹ̀yìn ohun múdà tẹ̀bí ẹ̀nà ohun lè bẹ àkọjú ayá lè fóhùn rẹ̀. ọ mẹ́ni anábì asọ́lọ́wọ́ aléyìn ọ̀sọ́lọ̀ wọ̀yúdù nílùú mímú ìmẹ́nà múmi ní dúmẹ́rọ́ láhùn tẹ̀nẹ̀ fọyọ̀gọ́wọ̀ aléyìn kẹ́nàfọ̀hù ìmí skrin ohun kí wérí kí bàgbàdé ohun kọ́ yọ́ méjèèjì àmì ilé ìwé kì sí ọjọ́ ìyá ìṣẹ́lẹ̀kọ wọn ìṣẹ́lẹ̀kẹ fáìlì wọn ọjọ́ ọjọ́ àbáyé ọjọ́ àbáyé màkọ́dì wúrókò wọ náà káàdà ọjọ́ náà káàdà kẹ̀yìn ọ̀rìnrọ̀ ọgọ́ yìí ẹni ilé ọgọ́ ìkẹ̀kọ̀ ọ̀ṣẹ̀ṣẹ̀ bọ́ àwọn yìí lọ́dọ̀ tó máa jẹ́ nípa sí òǹṣẹ́kọ́ tẹ́lẹ̀ wọ̀ sí àbẹ̀kíjù ẹni ado yole ola sini ka sini soko ugu tola yeni ya rabi umecho to abuja ge kasuwa ndere iyoko masaka nasarawa state gbogbo ìṣòbá àbúyá ayọ yìí gbogbo àbúyí yeye ọgẹ́nẹ́yìn kẹ̀lí kòfó gálámádọ́mọ kókó dúkìdọ́mọ ni kẹni gbèsíkàpù yẹn mọ ẹn kẹyìn àti ọmọ yẹn kà bàbá ṣe dẹ yìí ilé ìwé ẹsẹ tí màmú tó ẹsẹ dé èdè òfin nọmba ọjọ kẹsẹ jẹ wọn lẹpa kọjá kádó alùpẹ gèmí rà gèmí rẹ gèmí rẹ dákẹyìn àti ní ìrìkà màmú tó mẹ mẹ nàá dọ yẹlẹ ìyá lọrọ yóò ń ẹsẹ oṣù tì. òbílẹ ọba nà ẹgbọ gbẹgbàgbẹyìn ọba ilé ibi kẹyìn àti ìrìnrìn yọ gbogbo kàgbówó gbó gẹ́gbọ́n ọdún ẹgbẹ́ gbàkẹ̀dá mọ́dẹ̀ ẹ̀dọ̀ ẹ̀ ń dàṣẹ́ ní pàábì ẹ̀dọ̀ ẹ̀ ń yọ ọ̀hún lẹ́nu àmọ́ nà ń da yí tukọ̀ ẹ̀ ó ṣe kọ́ wẹ̀tí léèrè làbẹ̀ kí tu ẹ̀ṣẹ̀ ni àmì líìsì kẹ̀ṣẹ̀ pa kó ẹ̀kọ́jà ni ọmọdé lè dùn mẹ́ wọ́n ọ̀rọ̀ òbí dùnú bí ọjọ́ ajẹ́

aneke gbèsè ọwọ ọgbà mi gẹyì ó lọ àwọn ẹkọ àná dùbí bẹ wúlẹ dẹ ẹkọ wọ kàtó gẹgẹ nù má tẹsán náà kọfọ tẹ. kayi ẹ má kẹ́ ẹ̀ neke gbọ́ ọmọ yẹn kọ wọ kàtó gẹgẹ nù kọ́ àná mọ́. tó wọ́ àkà abẹ́ ká ló yẹ kí. shaitanika bẹ́ẹ̀ ni adọ́ yọ lé anáwó hálàkà ilé àkómẹ́ríkà àgbàjí kẹmẹ̀ ẹ̀mẹ̀ ẹ̀ta kẹmẹ̀ òkúta láwọn ẹ̀mà hapù takọ yọ ẹni àmì ilé fi hà abámọ́nà adẹ́wò sítájì málàmálàmálà bó yìí máa mẹ́ inubogi makuwe kilevi mama mauji mama abume mama abume matolu benyo matolue ene bohe majai wajajojo wakujohe majai wakujohe majai ingeta oyo eni ongamdu badawe alkungabuohe majai aso kata yi kata do ɔwɔ kòŋe ma tso kata kamu ɖe ke mo he yi le ni kòŋe wo he ko ma yɔ ŋe mo do ba da ŋu wɛnu ɔyi agbe ka da alidzana ŋe mo edo dɔ ma alidzana ɛni kisi mo mi ni ɛtɔlɔ mo na do gbɔ ka do gbɔ meji do gbɔ ka do gbɔ meji ɔyɔ anyi do ba da ŋu to ɖe ŋu isoyi ɛbi ti mi iyawo ayi gbɔ yaka ma akatuwa yie anu karama ibakide ilẹ ni amatuwa yie alekun atuwa yie lọ akọwọ ma ẹba anya kele ayi ikọ ẹnẹkẹ atuwa yie mẹgba ma yie ọyẹlẹ ni imako ŋa se bi ẹni e ẹbi ẹni ma ya do alamadu wi ẹbi e ẹni e ma ẹma amama bi ẹni n'ọlọ ma ẹma do ọdún ọdún ẹsẹ ndòbàdàn náà ma ọdún ọdún ẹsẹ àmà wọn ti amatiwa yie ni amani amani lórí ma ẹ ẹbi ẹni bọ́gọ́ ọjọ́ àdùbàdà wọn. máwọn ọkọ̀ àmà tí wọ́n ṣe máa tó jẹ́ gbìtì gbogbo wa jà ló lẹ́nu máa tó jẹ́ gbìtì pápókè àti wá ṣe ọjọ́ ẹ̀mú àbí tí àmà tí wá yìí kẹ̀kẹ́ àmà. aláwọ̀ ẹ̀mú àbí tí àmà tí wá yìí kẹ̀kẹ́ àmà nà. àmà dùn dọ́ ẹ̀ máa kó mu ẹ̀ kó mu ànẹ́bí ẹ̀ náà máa dùn. bókì jẹ́bíẹ́jẹ́bíẹ́ ká ọjọ́ àlùkò àmà rẹ̀ ọjọ́

dókítà gidi ẹ̀ka ní lẹ́dọ̀wọ́ ẹ bẹ́ẹ̀ bọ̀ dókítà rẹ̀ lè jẹ́ sí i bókì máa náà kiri bámi dókítà ní rẹ̀ bíkì àná kiri ihu bókì ti já sí ni bókì náà kiri ihu bókì sàmẹ́nẹ̀ ilé ìbí màmá lóko máa ń lè kó bókì àtúntò náà mọ́ra. bọ́gẹ́lẹ́ alùpùpù alẹ́ fáwọn ẹ̀yìn àdébí káwọn adé àmà àmì ṣe kíì ha àmẹ́nu yẹ gbìtì ha alùpùpù alẹ́ fáwọn àyà ẹ̀ka dẹ̀ ṣùlọ́ yà máa kẹ́dọ̀ ní kó máa ṣe kéèrè bakɔjɔko maalo na pata pata pata pata pa pa pa pa pa pa pa pa pa mama ma di fɛn dɔ la ma kuri ya lɔ la ma a ko bi a du dɔ mama ma mɛ je kpɔmɔ du biɛ dɔgɛlɛ ke nɛ tɔjɔ na liyɔ ma na timu ala afuwahihim wa tukallimuna aydihim wa tashhadu arjuluhum bima kanu yaf'alun bima kanu yaksibun allah ya shuwa ga na kidai الله يعني ولو نشاء ولو نشاء لطمسنا على أعينهم فاستبقوا الصراط فأنا يبصرون ojú ẹni jẹun pẹ̀ ní ní kojima park àmàrọ̀ ọ̀kẹ̀dọ̀ ọgọ́gọ́ jẹun ní bíbá kojima park ìkọ̀ ẹ̀bọ̀ òun lẹ́wọ̀n àtàkùn kojima ama níbi ọyọ yìí bẹ́bà kó yàbá mà níbi bá bẹ́bà kúkú yá mà níbi ọyọ bá aláwòye ni ẹ̀pà máa ti lè rí ilẹ̀ ní ṣe tó wá parí mà tó wá parí lè wọlé wọlé ṣáàù ó ìmàrúwé yúbà lẹ́mẹ̀sáfúnáhùn àdánaka nátìhìm wọ̀wọ́yì àmà ọmọ transform ọyọ ma made ma image transformation ó nẹ̀rí ilẹ̀ dágó aláwúrekùn o ikò láti agbádámúhánì mọ́nàdùkwánì bá ẹ̀rọ òmúdẹ̀rọ̀ òkàbù ojímúdò yọ lọ́tẹ̀mẹ́ta àyúnì ókè wọlé oníṣẹ́ òlẹ́tọ̀mẹ́ta àyúnì ìgbó oge ìmá rowó eyú màmí yèyè àmà pọ̀wọ́ nù tí eyú pọ̀wọ́ ti tọ́mù sí nù àmà òmé eyú méjì rubit àwọn rubit àwò ngókè eyú ayé yọ kótókótó àwò lẹ́dùk àwò filled up olùbọ̀mọ̀ eyú ẹ̀yẹ ní sáìnì òǹdè dọ́mọ sọmọ eyú kó pìrìyàn ní àti eyú kó nẹ̀ríyàn ní àti mọ́mọ́dúdà eyú àà. ọmọ igbó igbó kẹhìn ojújọ kótókótó yìí àmọ́ orúbì tọ́mùsì dẹ̀ kò sèrọ̀ ọ̀kọ́ màmá kó yóyọ eyọ́nà àdé màmá kó yọ mọ́ra tí ìlà ọ̀rẹ́ ń fa ẹ̀nà ìwòsèrò ń gbọ́ kpoma ya ti do yowu ma la do pa na pa la gbɔnyi daga ti do ya ya ti do ya ya kpaa ti do ya ya ti do ya ya ti do ya ya maaliki o ma lɛ ka ŋɔnu moto la lɛ gbɔ kpaa ma lɛ ki li ka dɔn ki ŋɔ kpa nyɔnyɔ abe ki soko ɔgani ma jɔ anɛ waya nyɔ la dago nyawu abe ne kɔ ebili. eli mangoli mala madago tido bi angola tido ngwa ngwa ke ngo wanyaka mele yonyo abaki choko bi majo mango ido mo mu gbede ngo tayo lobo lobo kotobo eru nko so ye yugo ma ya tale ngo level awo kotokoto ma dedo mo ru do yi makɔmɔ kpɔ tii la yɔ na gbɔ kuma yɔ mɔ la bi le kuma ne kɛ wɔn kɛ ka ne kɛ a ma nu ma kuli do kɔ na mɛ la kani ɛdɔ ɛdɔ ma kuma bi kuma ba lɛ dena ti do ba على مكانتهم فما استطاعوا فما استطاعوا ولا يرجعون ولو نشاء أو إما روي لمسخناهم على مكانتهم أما يشك ما ترانسفورم بيونته irú ẹ̀dà mọ́ọ̀nà rí ilẹ̀ tó lójíjí irú ẹ̀dà mú dòkúté ilé pẹ̀tùrùtù irú ẹ̀dà mọ́ọ̀nà tó rí dòkí yìí tánẹ̀tẹ́ dín àbẹ̀ kí plank ó lé ṣẹ̀kí àtòyí ẹ̀gbí ti dúgbò kí wá sójú ẹ̀gbí ti wọ́n ní ẹ̀dú ẹ̀nà kébì òun ní ọjọ́ ẹ̀rọ òun èyí ń lùdà kó kábọ̀ ìléwu wúwo kí kóńgó dúdú wìwìrì wú òwe nyààwó òun á sọgẹ́lẹ̀ irú ojú ọ̀tà máa fún bókì àtòyí ẹ̀gbí ti yé wàá ń mọ tẹ́kẹ́nẹ́kẹ́ àtòmìnir gbógi wà ń mọ tẹ́lẹ̀ ọjọ́ ẹ̀rọ òun yóò ń ọjọ́ ṣùgbẹ́ bọ̀gẹ́lẹ̀ àbẹ̀kí ṣùgbọ́ bọ̀gẹ́lẹ̀ ó yá ní spain ọmọ ọya ní ẹ̀ náà bèèmí yàá ṣùkọ́lọ́pàá mi marine màná kọ̀ọ̀kọ́ mi gidẹ́ yìí kẹ̀kọ́ lẹ́mọ̀ náà ó yá ní ọmọlẹ̀ ìsìnkú kọ̀ọ̀kọ̀ wá ti picnic gbẹ́dẹ́ ayé ẹ̀hún kàkó ayé dùn yà ó ká nárọ́mà ọ̀gbọ́gì yọ ọmọ orí dàbọ̀ nà tẹ́ bí marine dàbọ̀ nà wọ́n lè kó gbàgbó wàgbó wọlé jọ̀mọ́ ma kú sí èkó nàwí rẹ̀ ẹwù lẹ́nà hapùnà ọjọ́ kẹta àwọn ọmọ yàrá mi wá màlá lè gbogbo lẹ́nu ọmọ yàrá ọ̀rọ̀ ẹ̀sọ́ máa kò mí mọ́ yìí ọjọ́ àṣọrẹ́ làbẹ̀ fíjì yàdé ìfẹ̀yìn ìbùkárí kìtàbìlì fítẹ́nì kàníbi yé ni ilẹ̀ mẹ́ta kan mo nẹ̀ máa ń yá wọ́ kàga máa ń yá wọ́ kàga ti máa ń yá mọ́tẹ́sẹ̀ yé nẹ̀ ẹ̀wọ̀n mẹ́lẹ̀ nà ojú ẹni màá di àlelẹ kọjú àdìmẹsí bá kẹrẹ bó má ti à change shape máa bò nàmí lè tẹtẹ tẹ tẹ tẹ sáàmì ẹ lábẹ. yéé ìfọmọ yìí wà mí wò déjú dọ́ọ̀n kì hapù state ana mi ni wò mà nọ kejì àjì yàtú kọlọpọ kejì àjì èkì alò lẹ sànà mi ni wò nà jíjì. skule le do gele ide o skule le do gele ide ọjọ́ ẹni ẹ̀ràn ọgbọ́gbọ́n adájọ́ yẹ́ ẹgbẹ́dẹ́ lẹ́yìn ẹni igi ní gbogbo ẹni igi ní kọyí mẹ̀sí báyà kẹrẹ̀ bó máa ń dọ̀ mọ́lẹ̀ máa lè lóko

oye gbẹtọ lè dé gbẹlẹ alára oyeyè rọ eki dẹkọ wa ìyẹn wa kápúkọ wò ní ma eki dẹkọ wa abáyọ ẹ mẹnu ẹmú yà má rí họ la wọn o tọdà bá lẹnu ẹdókì dọlà wọn tọdọ dàkú mà ní kí eré ọlọ akọ ẹkì wa ìgbàlá àtẹmú rí họ la wọn o ó nà wí là àdàwọn àgó wọn la wọn àtẹsà wọn àgó wọn la wọn kí máàkì wọn la wọn kí rìmáàkì wọn la wọn ìjẹ́ ke àà àwọn àgóso nà

ọjọ́ máa kẹ̀lé ló wà gbogbo kí àdébẹ̀ èèyàn wà káwọn bọ́lẹ̀ màkà mẹ́rin ìfẹ̀lẹ̀ wa màṣẹ káwọn bàmú ló sọ́lọ̀. ŋaláwọ̀ akọ̀kọ̀ lọ ìmẹ́lí oyè àríkè káàbìrì náà èyí àti èmi kọ́kẹ́ yẹn nìyí. ومن نعمره نكسه بالخلق أفلا يعقلون títọ̀ ni ẹ àgbófa wọ́n mẹ́nu àmírù akàkó wọ́n mẹ́nu àmírù wọ́n mẹ́nu àmírù yé ní kìsà ó yá gbóhùn ọ̀nà ẹ̀rọ nkìtì ìdáni ìyá kìtàkìtà ayé ìkìtà kẹrẹ lẹ́mú ọwọ́ nkìyọ gbọ́gbọ́rọ́ péré ọ̀la ńàtìǹàtì àgùn tí òun là ń tó fífi ní wọn la ń ẹ̀bí ẹ̀gídọ́ la ń ìṣòwò ní wọn la ń ẹni ẹ̀ka tó mọ oṣooṣù dúró ìyànú dáná mi ni mo máa tẹ̀yẹ̀ ẹ̀bí ẹ̀gídá wọn la ń pákó iye ní màmá de dọ́ ọ́ tó màmá ní kìtàkìtà kíkìtà kíkìtà ẹ̀ kiyong ye be boye fi odo me we ni mama dani mennu amiru inne kadora yemu kadu bijola mu kajeun de puta ale umbile nunakifu bi khaliki angoda buwana mi honale onu go ngabili ola ngati kita kita kita kita kita ala ba yan wa yale idegbogbo gbogbo ọwọ jẹ ní ọlá ìdẹ gbogbo onúbìrún náà gbogbo ìwòye ẹfú ìkọnúgbò oúnjẹ púpọnà bọ abáyọ yìí ìdẹ gbogbo ààrẹ mọ nà yíyí tètè kámúdò hánà nàwó na anẹyìn má nọ gègò ní àwọn kẹrẹ bọ́ọ̀lù alẹ́ ọ̀la wọn yíyọ ọ̀nà wọn gbogbo mọ́ ọ̀dọ́ ẹ̀kọ́ owó máa ń rí abáyọ pátá ìdè ibi ẹ̀nà abáyọ ẹ̀nà abáyọ dẹ̀ bẹ́ẹ̀ ò rẹ̀ òun lẹ́dẹ̀ gbogbo ya kẹfà obìjọ ya kẹfà nùdàkísọ bẹ̀rẹ̀ fáńkì rẹ̀ wọn dàbí wọn di mọ́tò pààyọ ẹ̀nà lẹ àwọn mú bí wà nẹ̀ òbí kì í nọ pààyọ lẹ̀ òyọ làgẹ̀dẹ̀ yìí. ibi sura èyí sura ka aláwọ̀ yé ni aláwọ̀ lẹ́dí kàlàkọ́kùn mi gọ́ọ̀fin tún mà jáàlá mi bá di kúwọ́tì. aláwọ̀ lẹ́dí kàlàkọ́kùn mi bọ́ọ̀sìn kún mà jáàlá mi bàdí bọ́ọ̀sìn kúwọ́tì ضعفا وشيبا نعم يخلق ما يشاء وهو العليم القدير أمي لسن أدني بو كيكي شيء ياتاني بابون كودا كيكي الله الله الذي خلقكم من ضعف الله الذي خلقكم من ضعف ثم جعل من بعد ضعف قوة نعم ثم جعل من بعد ضعف قوة ثم جعل من بعد قوة ضعفا وشيبا يخلق يخلق ما يشاء نعم وهو العليم القدير أبي ورش أقوم يخلق الله الذي الله الذي خلقكم من ضعف ثم جعل من بعد ضعف قوة الله الذي خلقكم من ضعف ثم جعل من بعد ضعف قوة ثم جعل من بعد ضعف قوة ثم جعل من بعد قوة ضعفا وشيبا يخلق ما يشاء وهو العليم القدير ورشده الله خلقكم من ضعف

ثم جعل من باب ضعف قوة وبلا مجنة بوجل مو مجرة مبودا نباي كيتا ممدا غوبولو ممدا غوتلوجي غوتلوما دايف تيانجي ممدا ناري بوكسي إلي ولا نو جيجو كيتا كيتا كيتا ثم جعل من بعد قوة ضعفا وشيبا وبلا ما وجن لبيبي ننكسه في الخلق ده ننكسه في الخلق جعل من بعد ضعف يمد الداء بقوة ضعف وشيبة حفظ يعني ثم جعل من بعد قوة ضعفا وشيبة يخلق ما يشاء الله عزيز كريم طب أمداد يوجوك أدوى أفمن نعمر لنكبه في الخلق أنتينك أهون أوجي أو من نعمر ومن نعمر ننكبه في الخلق أو لا تعقلون كأنك شواتونه تكا غدا دبيو بمي هنا bikisa bedo ase do raba raba kita kita kita kita yele taka ngodi weakness wa dabal kai ka ko le ki explain wa umama maka odu oh, le dupe dia command uni afala ta'qilun abi de mena kelin kume mo yo me mato me mo me mo yi te pe wa me wo yo le o le ba ni bi me hadini mo ye yo sen ola ri ola de kiti ja kiti ja me mdu le te ke ti do me mdu le te ke ye yo te ke ti disco me mdu le te ke ti même du le te que du le to ko même du le to ko ko eh ba wala mi jami ta o gbo ju dei e do mi je pari ta ko wa ndi e mija, mi ke pari e do mi nda se go ba do mi ke pari e de ana ke dei di ha bi organize ye yo no ko mi ya ya tu ye lo ado le le o ke ne ke dei ne ke ka mi mu da abu mu yemi. ye mi bala we ke ke ri ibi 2000 ọ̀nà yí àyọ̀dọ̀ wọn àpapọ̀sàkàdò dáa olúbi ohun màṣá ní ilé olùmẹ́wẹ́ dúpẹ́ kàmárí ìhòòhò òdúdó gbátá àmàṣẹ́lẹ̀ ìhòòhò òdúkọ́lá yóò láwọn kì ní adágó kì máa nọ̀gá asima ní kì máa nọ̀gá hepatitis b ní kì máa nọ̀gá arthritis mójú òkúkọ àwọ̀ ń àgọ́ àwọ̀ níṣọ pàmìnà kíṣọ yá àyàmà àdúgbò ní kì ànàlá yóò ní táì olúbi ohun ìyàtálẹ̀ èdò olúbi ohun ìyàtálẹ̀ èdò dágọ̀ ayèyò ẹnẹ̀gìdẹ́ ìyá yá táwọnà tó yàtẹ̀ ọdọ́ mi ìbí ọgbà ìhà yóò kí á ká mú mi kẹ́ kẹ́ kẹ́ kẹ́ ẹni ojú omi ojú omi bàbá rẹ̀ bàbá rẹ̀ mi táwọn ojú omi bàbá mi sí mi ọ̀gá ẹ̀ múlẹ̀ ń kọ́ ni gbogbo àrẹ̀ lórí múlẹ̀ ọ̀gá bẹ́ẹ̀ ni àmọ́ àbẹ̀lẹ̀ máa gbà láti ṣàgbọ́ tán pẹ̀lẹ́ ọ̀gá ṣùgbídá. Àdàkàrà ọ̀gá ni ọjọ́lẹ̀, ìyá yóò gbé ilé, e a ò gbé ilé ilé ilé konúbò ń oko oko ọ̀gá ni ní ìgbàdágbò ìmúdòkò yá tẹ̀. Ti adága dògo yóò lóyè olùkọ́ àbùlùkù yìí, àbẹ̀ká ń wà gbáka. Ojú ọmọ rẹ̀ jáde lẹ́gẹ̀ẹ́ tẹ́tẹ́tẹ́tẹ́tẹ́ abẹ́ni àti ti èrè ọlá nìyẹn yìí tọ́rin ẹlẹ́gbọ̀n gbọ́ tó yàtẹ̀tẹ̀ ọjọ́ gbọ̀rá ihun ní yàtẹ̀rẹ̀ dáni tí wá dábì àwọn àlọ́wọ́ rẹ̀ tọ̀tọ̀ dábálà máa gbà kéèrí bẹ̀tìmá dé ẹ̀dì ẹ̀mẹ́ mẹ́núyọ ẹ̀yà tó dé rí akéèrí mẹ́mọ́kọ́mẹ́kọ́ yìí yọba pó àmẹ́ àdínì yìí rí ní ẹ̀dì ẹ̀mẹ́ àánẹ́yù mímọ̀ níbi mẹ́nà rere éèrí mẹ́nà òṣùnà éèrí ọgbẹ́ éèrí ẹnẹ́jì mẹ́ta èèlù e, ṣòlò ìrànmọ́gì éèrí dọ́ màdámù màdámù mẹ́dọ́mọ́ ń gbé wọn di ọjọ́ mẹ́yọmọ́ olùmẹ́lẹ̀ máa wọ́ọ̀tì mẹ́yọmọ́ olùmẹ́lẹ̀ òyídàlọ́dọ́ ń gbọ́lì doyi náà wà lólu. anẹ́bí mẹ́ àmẹ́ràtà nìkan mẹ́ mọ́ ni anabi mega ko so na wude wa ma allamnahu shi'ra wa ma 'allamnahu shi'ra wa ma yanbaghi lahu in huwa illa dhikrun wa qur'anun mubin ama jakiru gomele aliakiru lo dudu makaside ngami makaside da ami makaside ajakiru mamda adoma abayo hiyo ni makaside make ajakiru madoma ni speaker bukama dago kulube bogule de usually amanu bado yuma yo abo anu baka loji follow me baby dago anu baka wo yi ko mu dago kubishi o ka o yi do ya ya o yi di baladago aboya imu tẹsibí kọ́lọ́ àdágó rọ̀yọ̀ọ́.

kìsìmìsì kì í rí umẹgbọmẹtakọ èyí ń bìdú gbogbo wí pálọ atakọ ìpálọ ọyọ ọlọjà mẹ gbogbo tó gbogbo kùmà kiri wọn èyí ayò mọ wọn náà yò èyò anibi mẹhàn mẹ mọ mẹmẹ nkìnnà ńmẹ mẹmẹ mman yàtìrì ẹ mà kà ńmẹ anibi mẹwàá wọn ma alẹmúnáwó ṣèèrọ akọ ìlú náà. aka nabi muhammadu no kí wọ́n dága kiri máa dòun yá a èjò anabi muhammadu sallallahu alayhi wa sallama anèrè náà nabi kí wọ́n kọ́dọ̀ ọ̀lẹ́rùbà pọ̀wé àwọ̀wọ́ agbóbà afi piano afi ma abele maja mayu ngbe kpabi ama bapa bi yama na nebi ma nge yeri ni ma do du bele <laughs> a anebi bi ma ya ko elin ada we piano ada ti piano abe kama ti piano ba ma wudu da akoma yima nebi ma kele awuba adunga nebi no to den uba den ma tenu ba mayu ti ya nebi len ama keli ma ba ma tenu ba bi ma àbádọ́gbé màjẹ́lẹ́nu ọ̀kàgá yóò làmù òkè ewu ọ̀pàtí ní ewa abúbẹ̀ lẹ́mọ dọ́ni adé lẹ́mọ yúngàn níbi ló má ké lẹ́nu tó dẹ̀wù bí ìgbélé ibè má yẹgẹ́ àti nàgbé lẹ́nu jángà má dé lẹ́mọ yúngàn bọ̀tùmí ìjàmà ní ewa nínú ha àmọ́ ẹ̀ lé ìdúkàmọ́ máa wáyú lùpapọ̀ màmúkọ́rẹ́ ẹ̀ màmúkọ́rẹ́ àti ìnìyàn ẹ kuma gbìyànjú màmá sáná bá kún yẹ dáka dẹ ó abíjì eré kọkùnrin dó tani wọn la máa mà yín eré kọkùnrin dó òun kò bí wọ́n sórẹ́tòlù ànfààní wọ́n máa ká na kọ́lá tó wọ́n ti ń dẹ̀ bẹ́ẹ̀ni ilẹ̀ mú ká ẹnu wọ́tọ̀ bí ẹ̀ ta ini tó wọ́n sọ́lá tó wọ́n máa dọ́ mọ́ ìbádàmá dẹ̀ wọ́n máa ká na ìbádà tó wọ́n ti ń dẹ̀ bẹ́ẹ̀ni mana rojo du mane maware te kaaban illa mukaan wa tasdiyata eli ku yoha video timing owe gbo kolo kolo kama moire to da balenga ni bi won yo kanga ni bi ma bu aka mo pa kolo me te kaaba te ma manno obo irabati للطائفين والعاكفين وركع السجود àmà wúhò wọ́wọ́ kìdó kèrì kọ́jọ́ àmà yóò dùn fẹ́ wú àkámọ̀ pàgọ́lọ́ mọ̀ mánú bẹ̀tẹ̀ kàábàtẹ́ mọ̀ òun yìí mi fẹ́ náà máa ti dẹ̀wá ìbí àmà sọ̀wọ́ àtìrúkú yà ti sì yẹ́dà bẹ́ẹ̀lẹ̀ àmàdúgbò wẹ̀tẹ̀ kàábà yìí ọjọ́ mi náà dún láàmì àpamẹ́ mẹ́wàá mi káàkiri àmà kéré mẹ́wàá má lọ. yọ̀dà bá jẹ́mẹ̀lẹ̀ mẹ́ dó kàmá ọ̀kàgà gbó idó ta máa tọ̀wọ̀ masalasi lẹ́ wọ́n yọ àgbàtà dédé kí german floor masalasi lẹ́ máa kpọ́wọ́ kpọ́wọ́ máa tasíkò máa mẹ́lẹ̀ kárí òjò rẹ̀ máa yá dáná ànà ògbé màmá ti dó gbọ́wọ́ ní ànà ògbé lẹ́ máa bò wá máa dàbí german floor ṣe masalasi lẹ́ táwọn máa tọ̀wọ̀ wọ́n yọ àgbà jọ bíbí german alajalẹ̀ lẹ́yìn. tẹ̀sírì jìdẹ́ gbókì nílò yí ilé tàbí máa lẹ̀mí ilé ilé ògbé ìdẹ̀rí kàmà ní ẹ̀ńdà sí bí òyà ní ẹ̀wà ní tolúgbé òyà ní ẹ̀ńdí kùlá sí ìlìmẹ̀ ọ̀gẹ́lẹ̀ ní. tẹ̀sírì kúrútọ́ bí ọ̀gẹ́lẹ̀ ń wọ́n kàmọ́ làjìdẹ́ wa ẹni. àdámà ọmọ gánà sọlá dùnmí ìdẹ̀lẹ́bẹ̀tì ìlànà kan wọ̀ tọ̀sídìí ọgẹlẹ màdí afẹrùwá ètẹfìrì e lẹyìn màlìkíyà kàkíní o àmà wọ kàga tìdó kàmá yọ yóò dú mà wọ kàga tìdó àmà yín mẹnu dùn ìṣe oyá mọ nú mà ò má nọbẹ ò tẹ mà jẹ ọmọ kejì ewu àmà bàbá ní jíjà bàbá mà jẹ ní ẹni tẹ̀lé lẹ́bi kẹ́gùn kọ̀là bíéjú kọ̀là bíéjú kùmà tó yí ma ee ogo malikia kale pia ulizamiderika madodunki ya kutatel farida ogele madola gidei gidei tafsiri kurutobi wa madunuka oya makelibu batido akubole nowo piderika amadu ti ya ni dimi dimi dimi dimi dimi ami shetani muna mubeleki mafuotu tafsiri kurutobi gidei في تفسير قرطبي volume 6 page 789 ogele ma ngodola muzasamiri kinokaga kweli krido we hadina nebi musa ko yoyenga nebi musa chokata kinobe ubonse yani fa inna laka bil hayati an takula la misasa ine tutakpa ina duna ne dukia tutakpa unu ma ho exile de ho ya ni lo tate to duki ni deriko kage wo ido ta kwe adini ongo yo aka on be o ya ne bi muhammad ka tule te tagadai o te we ke no ne yan le mama ngwa kaga tido ije ko kaga tido o te anebi en ginede wa ma allamnahu shi'ra akọ anabi muhammadu erin anabi shajiakiru atidogbo kaga kelin seni wama yambagi ilewu eri kọ kaga bido ìyàwó dùpẹ́ náà anabi muhammadu ní inú huwa òun ṣukọ́lọ́dún ìnáyà ní ilẹ̀ zikiro ṣédé zikiri yọ wọ zikiri eyo yẹn ṣukọ́lọ́ yọ yọ zikiri ekamu nọ la. dokadilimi umangamone umaiki akumola masukolo yole wa qur'anun mubin bi qur'an yo yegi adan tejugede amu maiki de qur'an legi adan biramu leju tan kanibi nede ki qur'an legi awacha uda ينذر من كان حيا ويحق القول على الكافرين لينذر من كان حيا قرآن الأجمم بشواجين أنك جنة وديجو ما تكون جن وقول يا مامين أولئك أقول عنه تعليم الجاهلون فموتا الجاهلون فموتا قبل موتهم والمؤمنون بعدما ماتوا فالحياة يعني الجاهلون ami jahili mamana dini ni mama fulani mama udu ya dini ni oko mane mama udu na kujima yo bele kwa muta bele nikamudo kuje ile yale kabla mautihim takukwe maborai matakukweza kiwa okuona mama ligate je ile himi wal mu'minuna tan kwe ko jom da mu kedo no du mu ma mo yo manadini yo memele kuma do ma rata ne ki mani abudu ma jogo le, náà lé abudu kọ gá ya àwọn ará jogo jẹ fáàmà fọlẹ àyà àbẹ ìdè yú yìí dẹ ìdè yú ọlẹ màkàlẹ nà ẹyà kọlọ yìí dẹ kurani gidẹ màdúwà lè yòun zero nankana ayyan mamudu sofe dinge neke de yu de yu imani wu de yu ya dini wọ̀yẹ̀ hìkọl kọlù bí màánà wọ̀yú jìbùl kọlù àdáàbá kọlù àdáàbá ihe adukɔla ya azaba bọ̀ waba ne alal kafiri oye amɔ ya obe kisama kafiri mbɛya ni sɛte mi ori amɔ la yɔn yo eli imadukɛ ŋa nebi muhammadu ni a ma ee ina ele kima tɛlɛ ní kata man ina ineri ko na gbɔ ki adzo nenu kɛdɔ n'ɔdzɔ ineri ko na gbɔ ki dzeŋi lɛ ati ju ki ate ne te nɔ na ineri ko na ana gbɔ ɛna gbɔ oyi ma ɔyɔ oyi ma nibi na yɔ ba yu ɛ e. iye ati ne na bere ya di ni na me ye lɛ ka ma lɛ mɛ o mɛmɛ lɛ siria kuma kɔdzɔ me ye lɛ biɛ nɛ alijeli ma biɛ nɛ ni bɛyɛ ni o de sɔrɔ ti su ara amɛro ti ta la o bɛyɛ ŋa mu da dɛ ka ye lɛ gɛ e ka mu da ne ya di dɛ ye. أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المؤمنين فاستغفروه إنه هو الغفور الرحيم والسلام عليكم ورحمة الله وبركاته